gbogbo àwọn àǹfà. gbogbo àwọn àǹfà. tọ́bọ̀ wà láyè sí. tọ́bọ̀ wà láyè sí. tó ń ta kọ̀rọ̀ ta lọ́lọ́run. tó ń ta kọ̀rọ̀ ta lọ́lọ́run. tí ò gbọ́ wá sí. tí ò gbọ́ wá sí. kọ́ronú. kọ́ronú. pèsè bí ta ni ọlọ́run bí ti ta ni ọlọ́run ti já sí yìí. bí ti ta ni ọlọ́run ti já sí yìí. sọ́tọ̀ wọn lè já sí bẹ́ẹ̀. sọ́tọ̀ wọn lè já sí bẹ́ẹ̀ ni. ah ànábì la gbà fún. ànábì la gbà fún anabi lẹ́lọ́mí ń bẹ. anabi lẹ́lọ́mí ń bẹ. yàmọ́lù amọ́là áàlù ìjànàtì ó ní yọmọ ṣiṣẹ́ ọmọ àlùjẹ́ náà. yọmọ ṣiṣẹ́ ọmọ àlùjẹ́ náà. tó bá kù díẹ̀. tó bá kù díẹ̀. kó kú. kó kú. kọ́lọ́jọ́dé. kọ́lọ́jọ́dé. yóò sì wú ọmọ náà. yóò sì wú ọmọ náà. yóò sì lọ́nu náà. yóò sì lọ́nu. ní káàárọ̀ òjìrè lónìí. ní káàárọ̀ òjìrè lónìí. gbogbo wa la wá ṣe gbogbo wa la wá ṣe ó wí dáadáa. gbogbo wa la wá ṣe jù. àtàfà àti sẹ́wù àti sẹ́wù àti mùkádẹ́mù àti mùkádẹ́mù àti babaláwo àti babaláwo àtọ́nàgó àtọ́nàgó àtọ́lábàtálá àtọ́lábàtálá àtọ́níṣẹ̀ṣe àtọ́níṣẹ̀ṣe gbogbo wa ló ní wàhálà gbogbo wa ló ní wàhálà. ẹ̀sìn mi ogún ẹ̀sìn mi ogún àṣejù yìí pọ̀ àṣejù yìí pọ̀ anabi muhammad anabi muhammad tọ́jọ́ gàwa tọ́jọ́ gàwa bàbá bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ ẹgbẹ́ bàbá rẹ̀ tọ́ àbútọ́ níbí àbútọ́ níbí tọ́gbàtọ́ tọ́gbàtọ́ kọgbà sílámù. kọgbà sílámù. ó lè gbà lọ́kàn. ó lè gbà lọ́kàn. àmọ́ kò ṣe ìlànà rẹ̀ kò wí jákè. kò wí jákè. ànábì ọkọ lẹ́bi. ànábì ọkọ lẹ́bi. kàkàtà nàbí ẹkọ lẹ́bi. kàkàtà nàbí ẹkọ lẹ́bi. ànábì ni aláwùmọ̀ ahadi kọ́ omi fáwọn ọjọ́ mi mọ̀ náà. fáwọn ọjọ́ mi mọ̀ náà. fa innahum la ya'lamuna ó ní wọn mọ̀ ní. ó ní wọn mọ̀ ní. tọ́lá láṣẹ jù. tọ́lá láṣẹ jù. nínú mùsùlùmí. nínú mùsùlùmí. àti oníṣẹ̀ṣe ọ̀rọ̀ lẹ́nìkan sọ. ọ̀rọ̀ lẹ́nìkan sọ. lọ́sọ̀ríire. lọ́sọ̀ríire. ọ̀rọ̀ lẹ́nìkan sọ. ọ̀rọ̀ lẹ́nìkan sọ. lọ́là níbẹ̀. lọ́là níbẹ̀. ta lọ́lọ́run. ta lọ́lọ́run. ṣèbọ́rọ̀ náà lọ sọ. ṣèbọ́rọ̀ náà lọ sọ. tó sun débẹ̀ ń. tó sun débẹ̀ ń. lọ́kàn tiẹ̀. lọ́kàn tiẹ̀. lọ́lọ́jọ́ lòún wà. lọ́lọ́jọ́ lòún wà. lọ́dọ̀ tiwa. lọ́dọ̀ tiwa. a ní òsì lójú ọ̀nà. a ní òsì ni. kúndé hẹ́sẹ́ bíbí máa ń là dẹ́yìn fa rẹ̀ kúrò náà. ó kálukú ọmọ pẹpẹ ni. ó kálukú ọmọ pẹpẹ ni. tèmi ló dáa jù. tèmi ló It's not possible. Kò possible rárá. Nàìjíríà Nigeria. yìí. Nàìjíríà wa yìí. Ẹ̀sìn tá a sin bẹ́ẹ̀. Ẹ̀sìn tá a sin bẹ́ẹ̀. Ọ̀pọ̀. Ọ̀pọ̀. Ìsìlámù kọ́ ló ń dominate. Ìsìlámù kọ́ ló ń dominate. the tiẹ̀. Lọ́dọ̀ tiẹ̀. Yóò ní tóun sọ. Yóò ní tóun sọ. Òun lọ ráìtì. Òun lọ ráìtì. Lọ́dọ̀ tiwa. Lọ́dọ̀ tiwa. the ní tiwa lọ ráìtì. Á ní tiwa lọ ráìtì. Èyí lè sọ̀rọ̀. Èyí lè sọ̀rọ̀. Ó já sẹ́wọ̀n. Ó já sẹ́wọ̀n. Ẹ mọ èèyàn tó sọ̀rọ̀. Ẹ mọ èèyàn tó sọ̀rọ̀. Tó tó dèrò àdìjẹ́ tó dèrò tó dèrò ọmọ náà ẹ mọ èèyàn tó sọ̀rọ̀. ẹ mọ èèyàn tó sọ̀rọ̀. tó sì wà lùjẹ́ náà. tó sì wà lùjẹ́ náà. gbogbo ọjọ́ ń da nàìjíríà wú. gbogbo ọjọ́ ń da nàìjíríà wú. ẹ̀yin oní kọ́mẹ́ǹtì òfò ni. ẹ̀yin oní kọ́mẹ́ǹtì òfò ni. ẹ̀yin agé fídíò ni. ẹ̀yin agé fídíò ni. ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì. ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì. ẹ̀yin lẹ́ ọ̀rọ̀ tí ó sọ láǹfààní. ọ̀rọ̀ tí ó sọ ayé ẹ ní ṣe rẹ̀. àìmọye èèyàn. àìmọye èèyàn tó jẹ́ upcoming ògo. tó jẹ́ upcoming ògo. ẹ rí fídíò rẹ̀ ṣe. ẹ rí fídíò rẹ̀ ṣe. kéèyàn sọ̀rọ̀ rẹ lẹ́nu. kéèyàn sọ̀rọ̀ rẹ lẹ́nu. ẹ ní iṣẹ́ rẹ. ẹ ní iṣẹ́ rẹ. àmọ́ bí wọ́n bá ti sọ̀rọ̀ bàjẹ́. ibi tó bá ti sọ̀rọ̀ bàjẹ́. ẹ ṣe rẹ. ẹ wà gé bẹ̀rẹ̀ gbogbo àfà. gbogbo àfà. tó bá ṣe wá sí. tó bá ṣe wá sí. tó dojú ẹ̀kọ́ yẹn báyìí. tó dojú ẹ̀kọ́ yẹn báyìí. tó búyàn. tó búyàn. ọlọ́run lè gbàṣẹ́ rẹ. ọlọ́run lè gbàṣẹ́ rẹ. látùsá kú. àwọn tó ń dayẹ́rú nìsín. àwọn tó ń dayẹ́rú nìsín gbogbo mi ẹjọ́ ẹ sinmi jàgídíjàgan. ẹ sinmi jàgídíjàgan. ẹ já sinmi ogun. ẹ já sinmi ogun. ẹ já ṣe wáàsí. ẹ já ṣe wáàsí. kùránì la tẹ̀lé. kùránì la tẹ̀lé. ó ní ìdíwọ̀n ìlàsẹ̀ bíi rọ̀ píkà bẹ̀lẹ̀ hikimọ́tì wà mọ́ ìsọ́tòlẹ̀ àsánà ó ní ẹ pèpè. ẹ pèpè. ẹ ṣe wáàsí. ẹ ṣe wáàsí. fáwọn ènìyàn. fáwọn ènìyàn. bẹ̀lẹ̀ hikimọ̀ pẹ̀lú ọgbọ́n. pẹ̀lú ọgbọ́n. wọ́n mọ̀ ìsọ́tòlẹ̀ àsánà pẹ̀lú wáàsí tó dáa. pẹ̀lú wáàsí tó dáa. táńgà nábì. táńgà nábì. Tani ó ṣe bí ànábì? Tani ó ṣe bí ànábì? Àwọn àfa. Àwọn àfa. Ẹja rọ̀ lẹ́gbẹ̀ẹ́. Ẹja rọ̀ lẹ́gbẹ̀ẹ́. Bá àfa bá sọ̀rọ̀. Bá àfa bá sọ̀rọ̀. Onítàtí náà sọ tiẹ̀. Onítàtí náà sọ tiẹ̀. Ṣebí dúdú ni á? Ṣebí dúdú ni á? Èyìnbó ṣé ìbò ni á ni? Ṣé O lè wúlò fún mi. O lè wúlò fún mi. Mo lè wúlò fún ọ. Mo lè wúlò fún ẹni. Can you imagine nísìn? Can you imagine nísìn? Kọ́ ọ máa ti travel bọ̀. Kọ́ ọ tálọ́tàpọ̀ lè lásídẹ́ǹtì. tálọ́tàpọ̀ lè lásídẹ́ǹtì. kọ́kàn máa bọ̀ láti travel. kọ́kàn máa bọ̀ láti travel. kí mọ́tò lásídẹ́ǹtì. kí mọ́tò lásídẹ́ǹtì. kọ́mọ̀ sí mùsùlùmí. kọ́mọ̀ sí mùsùlùmí. kọ́ndíṣọ̀ ti wá kọjá. kọ́ndíṣọ̀ ti kọjá. kó wá nítorí pé òun láwà ní lára rẹ. ó sọ pé torí òun rí láwà ní lára rẹ. òun ò ní gbé Oh, òun ò ní gbé ọ. ó ṣàfìṣe. ó ṣàfìṣe tó bá dọ̀la. tó bá dọ̀la. tó bá jẹ́ pẹ́ni tó lásídẹ̀ntì yẹn. tó bá jẹ́ pẹ́ni tó lásídẹ̀ntì yẹn. ní yóò la family rẹ̀. ní yóò la fámìlì rẹ̀. yóò mọ sísẹ́ bì kan. yóò mọ sísẹ́ bì kan. tí yóò wà la family fámìlì rẹ̀. yóò wà la fámìlì rẹ̀. ọwọ́ àdìpọ̀ lásídẹ̀ntì. ọwọ́ àdìpọ̀ lásídẹ̀ntì. onítorí kó jàǹfà. onítorí kó jàǹfà àbọ́jọ́ níṣẹ̀ṣe àbọ́jọ́ níṣẹ̀ṣe mi ò ní gbé mi ní gbé ó ti pògó rẹ ó ti pògó rẹ nǹkan tó rí ó ti pògó rẹ. níbi ọ̀rọ̀ ń yìí níbi ọ̀rọ̀ ń yìí tá a bá fura tá a bá fura ọgbọ́n tá a bá fura tá a bá fura tó bá fura. tó bá fura. ọ̀rọ̀ nàìjíríà. ọ̀rọ̀ nàìjíríà. a débi wípé tá a fà bá ń lọ. a débi wípé tá a fà bá ń lọ. Abẹ́básọ̀yàn ló kọ Mùsùlùmí. Abẹ́básọ̀yàn ló kọ Mùsùlùmí. Abẹ́sọ lógun lékè. Abẹ́sọ lógun lékè. Abẹ́sọ nífa tó kí. Abẹ́sọ nífa tó kí. A pàdé ara wa. A pàdé ara wa. A sì ní kíra wa. A sì ní kíra wa. Bọ́ àwọn tí máa ń ṣe Mùsùlùmí. Ẹ má bọ́ àwọn tí máa ń ṣe Mùsùlùmí. Fáyẹ̀só bù lọ́ọ̀hà. Kí ẹ̀ náà máa bú Ọlọ́run. Ká àfi ká búyàn. àfi ká búyàn. ká sọ̀rọ̀ sí yàn. ká sọ̀rọ̀ sí yàn. ṣé wàásù òṣè lọ ni. ṣé wàásù òṣè lọ ni. ní jẹ̀lẹ́ńkẹ́. ìjẹ̀lẹ́ńkẹ́. kéwu ilé ayé kò níye mọ́. kò níye mọ́. ìmọ̀ pàjù ó fẹ́ sún tèrè tàgbà. tàgbà. èyí tó lè tẹ̀sí ṣe sóun là kéwu ilé ayé kò níye mọ́. ìmọ̀ pàjù ó fẹ́ sún tèrè tàgbà èyí tó lè tẹ̀sìn ṣe tóun là wá ké. kéwù ti pọ̀. kéwù ti pọ̀. kò níye mọ́. kò níye mọ́. ìmọ̀pájù. ìmọ̀pájù. oṣù tèwe tàgbà. oṣù tèwe tàgbà. ẹ jẹ́ àwo. ẹ jẹ́ àwo. àwọn bàbá tàná. àwọn bàbá tàná. sógun ṣẹlẹ̀ báyìí. sógun ṣẹlẹ̀ báyìí. ṣé wàhálà ṣẹlẹ̀ báyìí. ṣé wàhálà ṣẹlẹ̀ báyìí. wọn ò fẹ́ ká parọ́. kò fẹ́ ká parọ́ olúwa tó ní wa ò fẹ́ ká parọ́ o. mo sọ̀rọ̀ tán ni wọ́n yàn mí lódì. wọ́n yàn mí lódì. aráyé ò fẹ́ òdodo onírọ̀lá ayé ń fẹ́. olúwa tó ní wa ò fẹ́ ká parọ́. mo sọ̀rọ̀ tán ni wọ́n yàn mí lódì. aráyé ò fẹ́ òdodo onírọ̀lá ayé ń fẹ́. àbúrò àrùwà sí. ayé akọmọlá. aráyé ò fẹ́ òdodo. aráyé ò fẹ́ òdodo oníráyé fẹ́. onírọ́ náà fẹ́ o. aráyé lẹ́kì wàhálà. aráyé lẹ́kì wàhálà. wọ́n lẹ́kì jẹ̀gbọ́n. wọ́n lẹ́kì jẹ̀gbọ́n. tá a bá ní ká sọ̀rọ̀. tá a bá ní ká sọ̀rọ̀. nígbà tí ká dàm. nígbà tí ká dàm. bàbá ní aza samani sukutu àsìkò tá a wà yìí. àsìkò tá a wà yìí. wọ́n ní ká dákẹ́ jẹ́. wọ́n ní ká dákẹ́ wọ́n mọ̀ lásìmọ̀lì bùyùt ká tó wá dúró nulẹ̀ wa. ká tó dúró nulẹ̀ wa wà máa yẹ kúlò là á kọ yẹ mood bàbá lẹni bá sọ òdodo. bàbá bá sọ ikú lè pa. ikú lè pa. Hmm. ẹni bá sọ òdodo ikú lè pa. ó wí dáadáa. ẹni bá sọ àníkú lè pa. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. ọ̀rọ̀ tá a fẹ́ sọ. ó lè ta bá mùsùlùmí. ó lè ta bá mùsùlùmí. kó fara mọ́. kó fara mọ́. ó lè ta ní ìṣẹ̀ṣe. ó lè ta ní ìṣẹ̀ṣe. kó fara mọ́. ó nà tó fara mọ́. ṣèbẹ́yẹn jọ ni wá. ṣèbẹ́yẹn olúwa tó ní wa ò fẹ́ ká parọ́. kò fẹ́ ká parọ́. mo sọ̀rọ̀ tán ni wọ́n yàn mí lódì. wọ́n yàn mí lódì. àlàyé ò fẹ́ òdodo onírọ̀lá ayé ń fẹ́. olúwa tó ní wa ò fẹ́ ká parọ́. mo sọ̀rọ̀ tán ni wọ́n yàn mí lódì. àlàyé ò fẹ́ òdodo onírọ̀lá ayé ń fẹ́ akasun akọ bí akasun akọ bí ilkalami. etí ẹ̀ ó lè kó ọwọ́ náà. ó lè pa ọ náà. ó lè tọrọ ó lè tara ọ̀rọ̀. ó lè tara ọ̀rọ̀. gbígbọ́. gbígbọ́. kò rí ìbínú Ọlọ́run. kò rí ìbínú Ọlọ́run. wasamu akasun nako bi hilkalam. ó lè gbọ́rọ̀. ó lè gbọ́rọ̀. wọ́n ní kò sójú mi. wọ́n ní kò sójú mi. kéèpánbo. kéèpánbo. kéèpánkọ́tù. kéèpánkọ́tù. kò sí wàhálà ń bẹ́ẹ̀. kò sí wàhálà ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ni. ọ̀rọ̀ yẹn ni. sọ̀rọ̀ yẹn ni. sọ̀rọ̀ yẹn ni. tí bá ràn fáwà tó sọ̀rọ̀. tí bá ràn fáwà tó tí o bá sọ tọ́tẹ́ mi lọ́rùn. tí o bá sọ tọ́tẹ́ mi lọ́rùn. tí o bá tèmi mu. tí o bá tèmi mu. Ewo lè pè. èwo lè pè. èwo lọ̀rọ̀ àlùfànṣá. èwo lọ̀rọ̀ àlùfànṣá. ikú láìfu ẹ̀ ni. kó gbé kó láìfu ẹ̀. wá lọ bòmí. lọ bòmí. bẹ́ẹ̀ bọ́ bá sọ̀rọ̀ bọ́nísàsẹ́ bá sọ̀rọ̀. bọ́nísàsẹ́ bá sọ̀rọ̀. tónísàsẹ́ sọ̀rọ̀. tónísàsẹ́ sọ̀rọ̀. o rí nǹkan bí. fasamu akasun nako bi hilkalam. bọ́nísàsẹ́ bá sọ̀rọ̀. bọ́nísàsẹ́ bá sọ̀rọ̀. tí o bá tiẹ̀ mu. tí o bá tiẹ̀ mu. kó ń má ṣe pé. má ṣe pé. má bú. má bú. kàṣáni lìṣà ni. kàṣáni lìṣà ni àní inú ti kìbì. ọpọlọ sọ etí ẹ. ọpọlọ sọ etí ẹ. kọmọ gbọrọ. kọmọ gbọrọ. mọlójúlá gbà ń yá. mọlójúlá gbà ń yá. àgbà kí yánu. àgbà kí yánu. kàṣáni lìṣà ni àní inú ti kìbì. bó bẹ́tí ọba gbọ́ yín kì. bẹ́tí ọba gbọ́ yín kì. kò ní òròkúrò. E, ọkọ̀ ní òròkúrò. ọkọ̀ ní òròkúrò kò bá rí pé péjì ẹni yìí. bàbá ní pé péjì ẹni yìí. kò bá tèmi mu. kò bá tèmi mu. kó n bẹ náà. kó n bẹ. fàyínà káyìndà sí ti máa ìlú kọ̀bí. farabalẹ̀ wàsámù àkà etí rẹ. etí rẹ. sún àkọ́bí ìlú kàlámù. ọ̀rọ̀ wèrè. ọ̀rọ̀ wèrè. ọ̀rọ̀ òsì. ọ̀rọ̀ òsì. sọ kó n bẹ. sọ kó n bẹ kọsọ ni lisa ni a nínú ti kìbí. tó bá sọ etí ẹ̀ tán. tó bá sọ etí ẹ̀ tán. wàá wá tún sọ ẹnu ẹ. sọnù ẹ sọ ẹnu rẹ náà. sọ ẹnu rẹ náà. àní inú ti kì í bí. àní inú ti kì í bí. tó ní sọ̀rọ̀ bú. tó ní sọ̀rọ̀ bú. kámú mi ń kẹ́lí mọ̀tí ń jálàbá tí náà ìmọ̀ta. ọ̀rọ̀ rẹ nìkan sọ. ọ̀rọ̀ rẹ nìkan sọ. lọ́sọ̀ríire. lọ́sọ̀ríire. ọ̀rọ̀ ni nìkan sọ. ọ̀rọ̀ rẹ nìkan sọ. lọ́là níbẹ̀. lọ́là níbẹ̀. ta lọ́lọ́run. ta lọ́lọ́run. ṣèbọ́lọ̀ náà lọ sọ. ṣèbọ́lọ̀ náà lọ sọ. tó sun débẹ̀ ń. tó sun débẹ̀ ń. lọ́kàn tiẹ̀. lo tiẹ̀. yọ̀lọ̀gbọ̀nà ló ń wà. yọ̀lọ̀gbọ̀nà ló ń wà. lọ́dọ̀ tiwa. lọ́dọ̀ tiwa. a ní òsì lójú ọ̀nà. a ní òsì lójú ọ̀nà ni. kó lè hẹ́sẹ̀ bíbí máa ń làdá yìí fàárẹ̀ kúrò náà ó kálukú ọmọ pẹpẹ ni. ó kálukú ọmọ pẹpẹ ni. tèmi ló dáa jù. tèmi ló dáa jù. it's not possible. kò possible rárá. nàìjíríà wa yìí. nàìjíríà wa yìí. ẹ̀sìn tá a sin bẹ́ẹ̀. ẹ̀sìn tá a sin bẹ́ẹ̀. ọ̀pọ̀. ọ̀pọ̀. ìsìlámù kọ́ ló dominate. ìsìlámù kọ́ ló dominate lọ́dọ̀ tiẹ̀. lọ́dọ̀ tiẹ̀. yóò ní tóun sọ. yóò ní tóun sọ. òun lọ ráìtì. òun lọ ráìtì. lọ́dọ̀ tiwa. lọ́dọ̀ tiwa. á nìtọ́ lọ ráìtì. á nìtọ́ lọ ráìtì èyàn lè sọ̀rọ̀. èyàn lè sọ̀rọ̀. ó já sẹ́wọ̀n. ó já sẹ́wọ̀n. ẹ mọ èèyàn tó sọ̀rọ̀. ẹ mọ èèyàn tó sọ̀rọ̀. tó tó dèrò àdìjọ tó dèrò tó dèrò ọmọ náà. tó dèrò ọmọ náà. ẹ mọ èèyàn tó sọ̀rọ̀. ẹ mọ èèyàn tó sọ̀rọ̀. tó sì wà lùjẹ́ náà. tó sì wà lùjẹ́ náà.